kódà dúró kan. la ilaha illallah. sẹ́ńpé yẹn kì í ṣe àṣìlù ọ̀rọ̀ yẹn nìyẹn ó láwọn circumstances tọrọ màá tá nàbí fi sọ bẹ́ẹ̀. ìyẹn kọ́ ní ìpìlẹ̀ ìpìlẹ̀ lànà bí kọ́kọ́ sọ yẹn ṣùgbọ́n àwọn ìtọpinpin ìyànnànà yìí àwọn tó nímà ló àwọn tó nímà òun gbogbo wa lè gbé kuraani alika kuraani alima jẹnẹra ìtumọ̀ rẹ̀ ta bùkátà ṣùgbọ́n a fa ìdájọ́ yọ àwọn kan ti lọ kẹ́kọ̀ọ́ nípa usulul fiqh ìmọ̀ the principle of islamic jurisprudence wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa yẹn bó o la ṣe nínú ọ̀rọ̀ tá a sọ yìí ṣé àṣẹ lọ̀rọ̀ yẹn ni àbí nàmbà fẹ́ àwọn ni wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa àyẹn gbogbo wa la gbọ́ english gbogbo wa la lè ka constitution ṣùgbọ́n òbò akọ́la lè interpret law èèbó tá a jọ kàyé náà ni wọ́n kọ́ ṣùgbọ́n lọ́yọ̀ ọmọ àbàrí sọ́mọ ọ̀sọ́mọ ọba nínú kì í ṣe kì í ṣe tó ń sọ ní sẹ́ẹ̀rí kọ́má tó wà ń bẹ̀ yẹn ní tó túmọ̀ sí ní gbà ah, bóyá ní kọ́má lásán lè túmọ̀ kò lè yé wọ̀ ní tó lọ kọ́ lọ skul yẹn ìdí nìyẹn ló lọ́gbẹ́dẹ́ bá parí ń bẹ̀ lówó tó wá ṣe kọ́ọ̀lù rẹ̀ tó bá ló wá di barista ìyàtọ̀ ń bẹ láàrin lọ́yà àti barista ọ̀rọ̀ Islam bó ṣe rí nìyẹn ó gbẹlẹgẹ́ ẹni tó wá di onímọ̀ barista àtayé ọwọ́ á lè parọ́ torí pé ó fẹ́ jẹun ṣùgbọ́n àfọ́ ògbúdọ̀ ṣe bẹ́ẹ̀ á ti sọ̀dájú ẹ̀ nínú dọ̀sí tó o bá lè parọ́ mọ́ Ọlọ́run ó làáfàá rẹ gbúdọ̀ sọ́ra tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ bá jẹ́ kó yẹ wá nínú àyà ìpè lánàá kálífù nàfùsán ilá òwúsà áhà. lánàá kálífù nàfùsán ilá òwúsà áhà. ọlọ́wọ́ bá ní ẹ jẹ́ kó yẹ yín gbogbo ẹ̀yin ẹ̀dá mi pátá mi ò fẹ́ nira fún yín àwọn nǹkan tẹ́ ṣe tẹ́ fi wà àlùjáná náà kì í ṣe pé tẹ́ ẹ̀ lè ṣe èyí tó bá fẹ́ pin yín lápá ẹ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ wọn ò tún sọ bí Islam ṣe ṣẹ̀tẹ̀ lérí ẹ̀ wọ́n sọ fún yín kẹ́nìkan wá ní Islam yẹn tó le ní ọdún ó ṣe ó le kí ló le nínú kéèyàn ó kírun jàmá kọ́ gba awẹ àti kéèyàn ó lọ sára rẹ̀ sórí àpáta nínú òun wọ́n tún wá ní ọgbọ́n rẹ̀ á lè máa fara yí àpáta ṣé yìí rọrùn àsìkò tó òun bá wá mú gangan ni o kì í ṣe pé ní ọ̀lẹ́ tóorùn mú kí wọn máa fara yí àpáta mm-hmm. àbí àwẹ̀ biribiri gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá la nukallifu nafsan illa wus'aha. nukallifu nafsan illa wus'aha. ọlọ́wọ́n bá ní mi ò la nǹkan kan bọ́ ẹ̀mí kankan lọ́rùn àfi nǹkan tí ó rọ̀ yín lọ́rùn láti lè ṣe. ulaika ashabul jannati hum fiha khalidun. ulaika ashabul jannati yẹ òun so mọ́ èyí tá n bá bọ̀ walladina amanu wa amilu salihat ulaika ulaika ashabul jannat hum fiha tẹ̀bá ẹ̀rí kó lọ bẹ́ẹ̀ tẹ̀bá yọ ìyẹn jáde. wàhábùlọ sọ́ọ̀lì hàtì ulaika ashabul jannat hum fiha khalidun. ṣe rí iná ń pè ní jumlatu àǹtẹ̀rọ̀ bíyà fúrẹ́sì ni ọlọ́run la fi yẹn síbẹ̀ bẹ́ẹ̀ bá yọ kúrò ọ̀rọ̀ yóò lọ bẹ́ẹ̀ bá gbé sí parí ọ̀rọ̀ yóò lọ bẹ́ẹ̀ gbé sí bẹ̀rẹ̀ yóò lọ bẹ́ẹ̀ fi sáàárín yóò lọ ìyẹn náà pèlè jumla tó yẹ tọ̀rọ̀ ọ̀dúnyà ọlọ́run bá ní ẹ kọ́kọ́ mọ̀ wípé mi ò lanu tó jù yín lọ́bọ̀ yín lọ́rùn ìwọ̀nba èyí tí mo ní kẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ bá wà lè ṣe àwọn tó bá ṣe nínú yín ulaika ashabul janna. ulaika ashabul jannati hum fiha khalidun. ọlọ́run tó bá ṣe ń ta wí ọ̀rọ̀ tí wọn ò ní dàbí tàwọn ẹni àkọ́kọ́ yẹn àwọn làwọn tó ṣe pé ashabul lè rú àlìjánná. أولئك أصحاب الجنة هم فيها خالدون ọlọ́ọ̀bá ní àwọn wọ̀nyí náà ní àwọn ọmọ àlìjánná tábà ti wọ àlìjánná yẹn tán hum fiha khalidun wọ́n máa lọ gbére nínú àlìjánná ni nínú àlìjánná kò tún sí kúmá gbogbo bọ́rọ̀ ilé ayé ṣe rí ká dunnú ká rẹ̀ fúngbà kan ká tún sunkún ti ń jáyé nìyẹn ká dunnú ká tún banújẹ́ ká yó tèbi tún pa wá ká lálàáfíà ká tún sàárẹ̀ bí láyé nìyẹn ìdí fi ń jáyé náà nìyẹn nígbàtí ẹ bá kẹgbẹ àlàáfíà nìkan ni kó máa bẹ kó máa sàárẹ̀ ẹ ti fẹ́ sọ ayédàlú jẹnà kò sì lórí bẹ́ẹ̀ láàfin máa ń sọ gbogbo àwọn obìnrin nílé ọkọ ọkọ rẹ fẹ́ ṣe ìyàwó kejì àbọ̀bẹ̀sẹ̀ ìyàwó kẹta wa ń sọ wípé ah, nǹkan àwọn nìkan yóò di pínpín kò sí rọ́mẹ̀ yóò di pínpín àmọ́ lọ́ọ́ mọ̀ wípé ilé ayé yìí kò sí hundred percent satisfaction níbẹ̀ ká fọ́ọ̀bà díẹ̀ ká rí nǹkan tẹ́ wa lọ́rùn èyí tí ò tẹ́ wa lọ́rùn ká gbójú kò ń bẹ̀ ká fi lè lọ pàdé ọlọ́run bá bí ayé ṣe rí nìyẹn. ṣùgbọ́n òpin tó bá ti sọ wípé ó gbúdọ̀ máa lọ bákan náà ẹni yẹn fẹ́ sọ ayé di àlìjánà àwọn tó bá wá níbẹ̀ lọ tọrọ ọlọ́run bá yé wọn ẹ wá ní màgbà tó dúdú lọ́dọ̀ wọn ẹ ní màgbà tó funfun lọ́dọ̀ wọn bákan náà ìlú ó ṣe máa rí bẹ́ẹ̀ sì ni yín máa dúdú lọ́dọ̀ wọn yín tún máa ń funfun lọ́dọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ó ṣe ẹnìkan ò lè máa sọ́kọ̀ ẹ máa wá ra kírun ẹ bá ti wá ń kírun ebi ò ní pa yín kò sí nípa yín ó yó láwọn àsìkò níjọ́ kan ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì jáde ńlé lọ́sàn-án àjọ kan nínú òòrùn tó gbóná gbàtà ànábì ò jáde ànábì pàdé Abubakar Siddiq wọ́n tún rìn wọ́n tún pàdé sàábẹ̀ ah, ànábì ewu olóde ah, ó ní ìdójú ebi lójú wo jáde gbàdí òsì kankan nu létí òsì tọmọ lè sí àwọn ẹ̀yìn òtún gbúdọ̀ jókòó èyí ó ṣèṣe pé èèyàn fẹ́ lọ wá nǹkan wá tẹ̀ bá tiẹ̀ jáde fílì yẹn psychologically oúnjẹ ibi yóò sì tún ṣe díẹ̀ lára àwọn ọmọ àti àwọn bàbá yín bẹ́ẹ̀ ni ìmọ̀tò tó jókòó tì wọ́n òun yọ ọmọ ìlànà yìí nǹkan kan ò sí òun jáde anábìrin tó gbé jáde ló gbé mi náà jáde. ìgbà tí wọ́n wo ikùn òkúta náà dè mọ́ ikùn kátẹ́gùn mọ́ bá gbé wọn kò sí nǹkan kan níbẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam. bẹ́ẹ̀ sì ni dáadáa tún ka àwọn àdìsí ní anabi yẹn á jẹun atún fáwọn èèyàn ló ń jẹ àwọn èèyàn ó tún máa jẹun lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam ká lè mọ̀ wípé yóò máa rí bákan yóò sì tún máa rí bá mi tó bá rí bákan lẹ́yìn kò lè máa lọ bẹ́ẹ̀ tó bá tún yá yóò tún rí bá mi torí pé hálù yẹn. ولا حزن يدوم ولا سرور ولا بؤس عليك ولا رخاء ولا حزن يدوم ولا سرور ولا بؤس عليك ولا رخاء ولا بؤس عليك ولا رخاء رحمه الله ولا بؤس ولا حزن yàdùnmú wàlà sùúrù ẹni tí ìbànújẹ́ kan bá ń bá fúnra kó ṣe sùúrù. wàlà fúnfúnú yàdùnmú wàlà sùúrù. ìbànújẹ́ yẹn ò lè lọ bẹ́ẹ̀ kò lè máa lọ bẹ́ẹ̀ kó ṣe sùúrù kó ṣe faradà wàlà sùúrù. bí dùnú ṣe báyàn rẹ pípẹ́ tó kéèyàn máa rò lẹ́nu pé ìjọ kan bẹ tí dùnú yẹn lè fẹ́ sáré fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ kí ìbànújẹ́ kó wọlé wàlá húsìnì yẹlúmú wàlá sùúrù wàlá bùsùn alẹ́ kàwálà rọ̀fà wàlá bùsùn alẹ́ kàwálà rọ̀fà wàlá bùsùn alẹ́ kàwálà rọ̀fà. táwọn mọ̀mìnì fi yàtọ̀ nìyẹn mọ̀mìnì ti pèrè pé àmáìdí ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ibi tí òun ọlọ́run subhanallah abarajẹ́ abankajẹ́ àṣì ọ̀rọ̀ sọ sọ́lọ bí ẹni pé ọlọ́run yẹn náà kọ́ ló fún ní gbogbo nǹkan yẹn lánàá ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga tó fi sọ fún wa wípé àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ àlùjánà lòun ó fi wọ́n sí ohun fìhà khalidun. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة فيها خالدون. nínú àánú ọlọ́rí àwọn mùmíní òun náà ni wípé èyí tó kéré nínú tí òun wá tó bá ṣẹlẹ̀ sí wa ọlọ́sẹ̀ lórí àlìjánà fún wa arábìnrin tó fi dórí ẹ̀gbọ́n lásán lẹ́gbọ́n bá gúnmọ̀ mí lẹ́sẹ̀ tó dùn tó ní à ah, ah, tó sì gbà fọlọ́ tí ó sọ pé à ah, mo rí sẹ́yìn ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lẹ tún fẹ́ lò tí ó sọ bẹ́ẹ̀ ládàá ń bẹ fún nínú àlìjánà lórí yẹn ẹ̀gbọ́n lásán tó gún yàn lẹ́sẹ̀ ṣùgbọ́n kò rí fún kèfèrí kèfèrí bọ́ látòrí òkè tó forí wulẹ̀ torí ẹ̀ fọ́ yángányángá kò sí kankan kò ní ládàá tó gbà lọ́dọ̀ ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba ni wọ́n fi ń ká fi há kọ́ lè dún gbogbo ẹ̀ tó bá ti wà lè jẹ́ ní òtún jáde má abẹ́lẹ́ ọ̀nà tóbi rẹ̀ ọlọ́run kó sí wọ́n lọ́mọ àlìjánà bí àbá ti wà àlìjánà òpin gbogbo renu bọ́bá wa dénú àlìjánà bó bá ti ronú wípé ah, lágbájá ọ̀rẹ́ mi ń kọ́ kó o tó rò ọba rí tó ń ná bá wà àlìjánà ni o ṣùgbọ́n àtọ́ bá ti rọ ẹnìkan tó bá ti rí mà pé odùkejì lọ́run ló wà ọlọ́run sọ wọn bẹ́ẹ̀ bọ́ bá ti ronú ìyàwó rẹ pé alátìjọ́ ah, tó mọ̀ tí dálè jẹ́ yìí ọmọ rí ya tó ń fúlò. ẹgbẹ́ à tó o bá ti ń rò ó tó o rí o ti wọ náà. bọ́ ti ń ronú àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ ọmọ rẹ àwọn òbí ẹ tó bá ti rí wọn wọn ti wọ nẹni ẹ ìdí nìyẹn tó fi jẹ́ pé bá a ṣe ń tọrọ àlùjànnà á máa tọrọ àlùjànnà fáwọn òbí tí wọ́n bí wa. àmọ́ tọrọ àlìjánná fáwọn ìyàwó wa fáwọn ọmọ wa fáwọn ẹ̀gbọ́n wa fáwọn àbúrò wa fún gbogbo wa bá ṣe ń pàdé ara wa báyìí kápẹ́ ìjọ pàdé báyìí nù àlìjánná. ìdí nìyẹn tó fi jẹ́ tó mẹ́rin àjọ àlùsùnà olùjàmá àyífẹ́ máa sọ pé ọ̀wọ́ náà ìwọ náà rẹ̀ òjùmọ̀ wá nú kájọ pàdé báyìí nínú àlìjánná torí kò sẹ́ni tí ò láyè nínú àlìjánná nínú gbogbo wa bá a ṣe láyè nínú kún tóbi rẹ̀ kó sọ ọlọ́mọ àlìjánà lórí ẹni tó bá ti wà àlìjánà kò tún jáde máa wà nàzáwọn náà máa fi sódù yìí mímúgbé tẹ́jìrì. wà nàzáwọn náà máa fi sódù yìí mímúgbé tẹ́jìrì mímú tàhtì yìí ọlọ́run ọba ní gbogbo ẹni tí ó bá wà àlìjánà pátá àwọn tá a ṣe fún yín. wọnàzáàna nígbà wọnàzáàna máa fi sọdọ̀ọ̀rì wọnàzáàna wàtọ̀hárínà. ọlọ́run ní kẹ́ tó wọnú àlìjánná gbogbo ẹ̀yọ́ ọmọ àlìjánná á ṣàfọ̀mọ́ ẹ̀mí yín wọnàzáàna á mú kúrò ńbẹ̀ máa fi sọdọ̀ọ̀rì yín gbogbo tí ń bẹ nínú báyà yín síra yín nílẹ̀ gẹ́lẹ́ níbi ìkìtì ara yorùbá kéwútọ́ wọ yorùbá nu hekidu kéèta àwọn àfọwọ́ amánẹ́ nígbà tó ti jẹ́ pé o ti ní iki díẹ̀ ikidi lárúbáwá nu tó wọ nu yorùbá a ṣàfọ̀mọ́ ẹ̀ ní gbogbo ẹ̀ tẹ́ wá àlìjánná mi ní hekede mi ń gírílé ẹnìkan ò ní ní yíkì nìkan nínú sẹ́nìkejì gbogbo ẹ̀ tẹ́ wá àlìjánná kí ni di tọ́lọ̀ ọba fi jẹ́ kí ìyàwó yé wa bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní tọ́lọ̀ ọba ti dájọ́ ọmọ aná fọmọ aná tí wọ́n wọnú náà ọlọ́mọṣẹ́ wa lọ́mọ aná bọ́lọ̀ ọba ti dájọ́ àlùjánà fáwọn ọmọ àlùjánà kọ́lọ̀ ń kó sí wa lọ́mọ àlùjánà wọ́n ń pe kinní kan ní alikọ́ntọ́rọ̀ èèyàn máa wo lẹ̀kùn àlùjánà lọ́wọ́ kábàáyì afara kan wà ń bẹ bíríìjì èyí ó safárá àsàràtì o gbogbo èyí ó ti bọ́ sẹ́yìn afárá yẹn náà látọ̀ téèyàn bá ti tọ́ tán àlùjànnà lẹ̀kùn àlùjànnà ló bá kó máa wù ó máa wù lẹ̀kùn lọ́ọ̀kan inú ọmọ nìyẹn ó ti máa dùn pé ah àlùjànnà náà rè àdúgbò ọlọ́run náà ah, rẹ̀ dúró gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí á rí nínú yín tẹ́ ní nǹkan kan nú yín nígbà tẹ́ ń bẹ láyé àwọn yóò bá máa ọlọ́run lóòótọ́ ni sẹ́ra àfáì lóòótọ́ òun náà ti dọ́mọ àlùjánà báyìí ṣùgbọ́n nígbà tó ń tàn tó ń bẹ láyé ó ṣe nǹkan báyìí sí mi ó gba ẹ̀tọ́ mi báyìí ó ṣe nǹkan báyìí sí mi ó ṣe nǹkan báyìí sí mi ọlọ́run wa sọ wípé tọ́ sọ ọgbọ́n sọ wípé pàkópàkó báyìí lọ́mọ wò ọmọ rẹ pé kíbo tún dálé ilé sí tó gbọ́ àti wọ àlùjànnà báyìí tó rẹ wọn kò tún yẹ kó sọ yẹn mọ́ lọ́ọ̀bù jẹ́ pé látàrí lè máa nà ìdá. ما كنت مقتدرا فظلم يرجع عقباه إلى الندم فظلم يرجع عقباه إلى الندم لا تظلمن إذا ما كنت مقتدرا فظلم يرجع عقباه إلى الندم فظلم يرجع عقباه إلى الندم الأنام عيناك والمظلوم منتفع يدعو عَلَيْكَ وَعَيْنُ اللَّهِ لم تنم يدعو عليك وعين الله لم تنمي تنام عينك والمبلول مرتبط يدعو عليك وعين الله لم تنمي يدعو عليك وعين الله لم تنمي أفاني لا تظلمن إذا ما كنت مقتدرا تضم بلا يكو سابوسي tí o sẹ́ni tí o bí ọ léèrè ìgbà yẹn gan ni òye kò ṣàbòsí. máa tábìlì máa ń bá ṣàbòsí. ìta mọ́kọ́ tẹ̀lé wa. ìyàwó mi ni kí ló fẹ́ ṣe fún mi má ṣàbòsí fún. máa tábìlì máa ń ìta mọ́kọ́ tẹ̀lé wa. ọkọ mi ni kò kúkú sí ń bí. máa tábìlì máa ń ìta mọ́kọ́ tẹ̀lé wa. wọ́n fi mọ̀ yẹrẹ jẹun ọkọ̀ bá wọn ìlà. ندمي فضل يرجع عقبا إلى ندمي láyé tí ò ní kábàámà jẹ́ wọ́n bù ọ́ sí ó dájú kó ṣàbòsí lọ fọ́mọlá kejì níjọ́ náà ọlọ́wọ́ aṣọ pé ó dojú ẹ̀ ṣe é mọ̀ wípé ìbànújẹ́ ìyún gan ẹgbẹ́ ah tóun sì ń wà lìjẹ́ ńnà lọ́ọ̀kan torí ọlọ́ọ̀ fọdún tó béèrè yóò bá di wàhálà ó bá dé fifty thousand rẹ tó jẹ mọ́lẹ̀ tó o tún ní yọ lọ ẹ̀wọ̀n tó bá béèrè ẹ̀. àwọn èèyàn mímu àwọn gba ìyàwó ẹ àwọn yìí tó rán ọ lẹ́wọ̀n wọ́n sì ṣe bẹ́ẹ̀. ó bá mú kò lè mú jẹ ìwà máa ń bẹ ẹlòmíì ó wà á ti ṣiṣẹ́ rẹ ṣiṣẹ́ rẹ ṣiṣẹ́ rẹ ṣiṣẹ́ rẹ iṣẹ́ rẹ yẹn yóò ti wá pọ̀ ọlọ́wọ́ afẹ́ fi ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ àlìjáná ẹ̀kọ́ náà papọ̀ máa ma àlìjáná sàpọ̀kẹ́ ló ti balẹ̀ bọ́bá wa dé ọ̀dọ̀ ọlọ́wọ́ ní àlùwò ò lè lọ tó bá dé wọn sọ ilé ìní ìsìn ni àbá ní kí wọn náà wọlé ẹ wo bí ó ṣe dùn yàtọ̀. láàbù ìdáàmú kò dàmú tó bá dé ọ̀rọ̀. ìyẹn yóò dùn jù ká ni wọ́n tètè sọ fún pé náà ní ọwọ́ láti ilẹ̀ ọkàn rẹ̀ ò bá tún lọ pé ìjọba òun tilẹ̀ wọ́ná yóò ti paasi gbogbo stages yẹn pátápátá tọ́ba wa ń wo àlìjánná lọ́ọ̀kan báyìí ọwọ́ àgbẹ̀tọ̀ àbòsí tó ṣe anabi sallallahu alayhi wa sallam anabi ni idà kúlísọ̀ mu'minuna minan nar hubisu ala kọ̀ntọ́rọ̀tì bayna jannati wan nar anabi nígbà tí wọ́n bá la àwọn mọ̀mìnì níbi iná tán kó wọn ńlọ sálì jẹ́nà tán bá ń lọ wọ́n dá wọn dúró níbi afárá kan tó ń bẹ láàrin iná sálì jẹ́nà tí wọ́n gbà wọnú àlìjẹ́nà fọ́tọ́sọ̀ lẹ́hùn mọ̀bọ́ọ̀lìmí lẹ́hùn mọ̀bọ́ọ̀lìmí káàna ti bẹ́yìn náà òun fi dúnìyà ọlọ́run wà á ní kó wọ́n gbẹ̀sán o ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá wà láàrin ara yín tábà wá sẹ́yìn tán ọlọ́run wà á ta ìdàhùdìbò wà nùkùn nígbà tí wọ́n bá fọ́ gbogbo ẹ̀ jégéjégé tọkàn kó wá túù síra ẹni ọlọ́run tó bá wá dìgbà anábì tó bá dìgbà náà adìnnà lahum fi dukhulil janna wọ́n ṣẹ̀ṣẹ̀ wá àwọn tí ó wà àlùjànnà wọ́n ṣe yọ̀ǹda ẹ̀yìn yìí ẹ̀yìn bọ́ ọmọ lọ́nà àlùjànnà anabi ní sọlá ọwọl lẹbi nafsi biyadi anabi ní mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀ búra inna ahada um bi manzili i filijannati adalu mini u bi maskani i kana fi dunia anabi ní ẹni kọ ọdọba ti ní wọn wọ alijana kúrú tọwọ àwọn alijana báyìí yóò da ilé rẹ̀ mọnú alijana ju ilé rẹ̀ ilé ayé lọ yóò dà lé ẹmọ ilé ìwúre inú àlìjẹ́nà ọlọ́run mọ́sá ìṣẹ́bẹ̀ ní gbogbo wa. tó o ti wá ronú máa ronú ọkọ bó bá máa bò sí ṣe ṣe kó pọ̀ múra sí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ jẹ́mọ́lẹ̀ làánú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú fi máa ń ṣèyàn ẹlòmí ọlọ́lọ́ mọ̀ ẹ̀mọ́sá tó ti kọ́ ó ti lọ múra ọ̀nà àwọn èèyàn mẹ́ka ọ̀nà àwọn èèyàn gíní ṣùgbọ́n wọ́ọ̀rẹ̀ ò mọ́ níbi àbòsí ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run bá wá ní ẹ̀yin ọ̀hún tẹ́ alẹ́ wà àlìjánà náà látara aṣẹ́ eré tẹ ẹ ṣe ṣùgbọ́n kankan ń bẹ tá a ṣe tẹ tó wọlé wànàṣá àná máa fi èsòdún rí mìnìdílé tẹ̀jìrí mi tọ́ àti ìmúlẹ̀ àná. wànàṣá àná máa fi èsòdún rí mìnìdílé tẹ̀jìrí mi tọ́ àti ìmúlẹ̀ àná. ọlọ́run bá ní àmúkúrò nínú ẹ̀mí yín síra yín kẹ́ tó wà àlìjánà gbogbo ń tó fi máa rọ́mọ ìyáàánú àlìjánná tó fi máa pò ṣe lòsè lórí ibú tó ṣe láyé nǹkan ní sìyẹn bẹ́ẹ̀ ma. gbogbo ẹni tó bá wà àlìjánná ẹ̀ẹ̀mí kórìíra ara yín ẹ̀ẹ̀mí ṣe ẹ̀ẹ̀mí bínú ara yín gbogbo ń tó lè fà yẹn ọlọ́wọ́ yanjú ẹ̀. àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n tún tu bá mi wọ́n ní omi kan bẹ níbi ẹnu ọ̀nà àlìjánná wọ́n ní omi yìí ọlọ́run ọba yóò fi fọ gbogbo ẹ̀mí wa àwọn tó tu lọ́nà míì ṣùgbọ́n ìta àkọ́kọ́ tu yẹn àdìsí gbé lẹ́sẹ̀ àdìsí tó lálàáfíà kọ́ńtọ́rọ̀ gbogbo bó ti wulẹ̀ kó rí ìta fẹ́ mú jáde ń bẹ̀ ni pé a ní ṣe kéé tààrà wa nínú àlìjánná أمي يقولون ما سراوا تجري من تعتيم لأنا ونزعنا ما في صدورهم من ظل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا بهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله تجري من ti mùlànà ní kété tó bá ti wà àlìjánà tán ìṣẹ̀lẹ̀ wodò òní ó máa sàn ní ilé kó wá nínú àlìjánà yóò máa èyí tí ó máa sàn fómi àmì mùsẹ̀mí bẹ́ẹ̀nbẹ́ omi tó ṣe wípé pípẹ́ ọjọ́ kò ní kó run lé mọ̀sálí ní àbámu bẹ́ẹ̀ bá fẹ́ tíráàbù bó bá pọn mi sílé sínú àmù àbí síbi tó bá pọn sí bó bá pẹ́ kó tó dé omi ẹ̀ tó bá ti kú tó bá gbóhùn ẹ̀ yóò máa rùn. ìyẹn náà ń pè ní máwù ọlọ́run ní omi tinú àlìjánà bó tilẹ̀ kó pẹ́ tó òun rò níyàtọ̀ bákan náà nu àlìjánà odò ọtí ń bẹ tí kìí ṣe ọtí amúdorírú lẹ́ẹ̀fi lè ń tó mutí tọ́lẹ̀ rí sí tọ́ da tọ́ḿbìlà ògbóró ẹnu tọ́ wá rẹ̀ ah, sí dandan nígbà tí èsì pé wọ́n kì í bẹ̀rẹ̀ lágídí ẹwù ayé gan ẹwù nǹkan bẹ́ẹ̀ yẹn bá sì la oyin jàmbá sí ẹrẹ́ nìkan tó la oyin tó wá ní yé àfikọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni yẹn sì bóyá ara rẹ̀ ọ̀já ṣùgbọ́n oyin èyí ńlá oyin kéèyàn bójú jẹ́ ṣùgbọ́n ẹni tó bá já pẹlẹbẹ tọ́da ẹ̀rí yóò tọ́wọ́ ẹgbẹ́ ni tó ti mọ́ la dáadáa ẹ̀rí ojú rẹ̀ ó sì yọkàn parí báyìí. ṣùgbọ́n tó bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ̀rù ojú rẹ̀ ọmọ kò wọ́n ṣe sùúrù ojú kò jókòó dùbọ̀. ìyà lórí ìyà. مثل الجنة التي وعد المتقون ọjọ́ ti lọ ọlọ́run bá ní omi tó kún fún ọtí àmúṣẹ́bí lẹ́nu àlìjánná omi tó kún fóyin fún wa yóò máa sàn lábẹ́ ilé oníkálukú tí o sì pé ẹ̀dá kùsùn mọ́mọ́dé mọ́rú ní pánlé nínú kó wá ló ní tiẹ̀. tajiri mi ta ti mo lánà ha. ọlọ́run ta wọnú àlìjánná tẹ wà á dà wá kó àmì nǹkan kò sírun. wà á dà wá kó sírun bẹ̀ mọ́. ani alhamdu sáwẹ̀ mọ́. ọ̀gbìn ní àlọ́ mi. o sì máa ṣe máa ṣe ní gbogbo ẹ̀ ẹ má ṣe lé kò sí yẹn bẹ̀ gbogbo ntẹ bá ti rí ọlọ́run ti fàṣẹ sí kẹ́ ẹ má ṣe ń bẹ̀ gbogbo ntẹ bá ti rí ọlọ́run ti fàṣẹ kẹ́ ẹ má jẹ gbogbo ntẹ bá ti rí ọlọ́run ti fàṣẹ sí kẹ́ ẹ má mú ọlọ́kàn bẹ̀ wá wò láyé pé ẹ ń sọ pé ẹ ṣe eléyìí ẹ má ṣe eléyìí láyé káwu ẹni tó gbọ́rọ̀ sí mi lẹ́nu ó ní ọlọ́run ní á má jẹ àwọn nǹkan àwọn tó ní á jẹ ó pọ̀ ju tó ní á má jẹ lọ ọlọ́ni ẹ má mu àwọn nǹkan kan èyí tó ní àmú ó pọ̀ èyí tó ní àmọ́ mu lọ ọ̀nà ẹni ẹ má wọ àwọn aṣọ kan èyí tó ní àwọ̀ ó pọ̀ ju èyí tó ní àmọ́ wọ̀ lọ síbẹ̀síbẹ̀ èyí tó ní àmọ́ ṣe la yóò ṣe ọlọ́ni mo kàn fi yẹ yín wo ni mo fẹ́ wẹ́n tó ṣe tèmi tó bá wà nínú àlìjánná kò sí má jẹ mọ́ níbẹ̀ kò sí máa mú má níbẹ̀ kò sí máa lò má níbẹ̀ kò sí máa wọ̀ má níbẹ̀ tààrọ̀ ọ̀rọ̀ àlìjáná kò sí dáàmà sọ̀dún wípé wọ́n kọ́ lu alhamdulillahi alladhi hadana li hadha. wa qalu alhamdulillahi alladhi hadana li hadha. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ọlọ́wọ́ bá ní tí gbogbo wọn máa sọ náà ní ta bá ti ń wúra wa nínú àlùjánná ká tó sọ nǹkan kan ní tá a máa sọ alhamdulillah. ọkọ lè alhamdulillah. ọlọ́wọ́ sọ gbogbo wa bẹ́ẹ̀. ní tá a máa sọ ni pé ọpẹ́ ni fọ́lọ́hún. alladhi hadana bihada. ọlọ́run tó lè pé ó wù ú látọ̀dọ̀ ara ẹ̀ ló tọ́ wa sọ́nà tá a fi rí tọ́lọ́wọ́ ọba ṣe láyé tá a fi lẹ́tọ̀ọ́ sálì jẹ́nà yìí lè rí. وما كنا لنهتدي لولا أن هدانا الله torí wípé ìtawà náà fojú winá nílé ayé ó fẹ́ gbé wa ṣubú tí kì í bá ṣe pọ́lọ̀ wọn bá ti tàkọ́lẹ̀ pé ìyẹn wà lè jẹ́nà lọ́wọ́lá ní àdáná lọ wà máa kún náà lè na àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni àbá ti ṣe pọ́lọ̀ wà máa kún náà lè na bẹ́ẹ̀ni èṣù ń gbìyànjú lérí wa pé àníṣe ẹ̀ ní wà àlùjànnà àwọn àmọ́ sọ pé wọ́n máa kú náà lè náà jáde ya àbá ṣe jẹ́ ni tó mọ̀nà lẹ́yìn dáhùnà àdáná lọ́ títí bá ṣe wípé ọlọ́wọ́ dá látọ̀dọ̀ ara rẹ̀ ìwọ ló fi wá mẹ́nà àbá ti ṣe mọ̀nà bá ṣe mọ̀ yí ọ̀pẹ́ ìhùn láwọn àmọ́ dú nínú àlùjànnà ọ̀pẹ́ nìkan ni sírun kò sáwẹ̀ mọ́. laqad ja'at rusulu rabbina bil haqq. ọlọ́wọ́ bá ní èyí tá a sọ yìí gbogbo ẹ̀dá pátá náà làwọn òjíṣẹ́ tá wọ́n ti sọ fún yín ọ̀lẹ́yìn náà ti gbọ́ yìí. ẹ ti gbọ́rọ̀ ọtí ná ẹ ti gbọ́rọ̀ àlìjánná ọlọ́ni gbogbo àwọn òjíṣẹ́ a sí ní òdodo ni wọ́n mú wá bá yín wọn ti sọ. àti àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá sí wa a láyé tí wọ́n ní yóò ṣẹlẹ̀ náà la rí wọ́n ń bẹ àti rí báyìí wọ́n ní nǹkan báyìí ń bẹ nu àlìjánná àti rí sọ pé ọlọ́run á òjíṣẹ́ àwọn òjíṣẹ́ tó òdodo ni wọ́n mú wá tí wọ́n sọ náà la rí ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون àwọn ọba ní bí wọ́n bá ti ń sọ̀rọ̀ láàrin ara wọn ìpè kan kàn wá láti ibi táwọn gan kàn wá ọlọ́run máa sọ fún wa wípé. tí ló kún oríjà nínú látòlótò orí fún mi mọ́ hábì máa kún tó ń ta àmàlú yóò máa sọ fún ọ̀pá àlìjánà tá à ń sọ fún yín láyé náà lẹ ti rí ẹ̀yin lẹ ní tílíkòmọlìjà ńlá àlìjánà tá à ń sọ yẹn wípé ẹni bá ṣe tọ lọ yóò rà ó ti dòdòdó báyìí. ìsàlálẹ̀ ńlá àlìjánà rẹ ti wọ àlìjánà òòrè sí tó mọ a ti sọ di ẹ ti gbogbo ẹ ó ti di tiyín ẹnìkan kan ò lè léyìn kúrò ńbẹ̀ máa ẹ̀ lè jáde ńbẹ̀ máa láéláé kuntum ta'malun. látara pé a ní kẹ́ ẹ ṣe tiwa ẹ ṣe a ní kẹ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù a ní kí ẹgbà fọlọ ẹgbà fọlọ a ní kẹ́ ẹ kírun ẹ kírun a ní kẹ́ ẹ gbàwẹ̀ ẹ gbàwẹ̀ ọ̀nìkẹ́ jìnnà sísìnà ẹ̀ jìnnà sísìnà Ani ẹ̀ mọ̀mú tí ẹ̀ mú ẹ̀ ti jìnnà sọ́tì tìlíkùmùlìjà nàtò án tìlíkùmùlìjà nàtò òwúrò ìtumọ̀ wá bímọ kọ̀ọ̀tún tààmàlú. wọ́n ní ìdúró án tìlíkùmùlìjà nàtò òwúrò ìtumọ̀ wá bímọ kọ̀ọ̀tún tààmàlú. ọlọ́run ṣàbòsí bẹ́ẹ̀ ni kẹ́ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní kullu ahali janna yàrá ọmọ káàdà húmínà náà tí gbogbo ọmọ àlùjánà bá ti wá wọnú àlùjánà tí wọ́n bá ń dúpẹ́ ọlọ́wọ́ bá sí gàgà ẹ̀wù náà ààyè rẹ nu nínú náà ó rò rẹ ń bẹ̀ gbogbo ara láyé ń bẹ̀ àyè tó láyé nu àlùjánà tọ́ba ti wá wo iná fàyàkúrù ní wàá máa sọ pé láwùlá anàlọ́ àdáni fàyàkúrù láwù ṣùkọ́ yóò wàá máa ní a ah, tí ì bá lọ sí pọ́lọ́ ń jẹ́ kí n mọ ìsìláàmù ni ṣébi tí ì bá lọ rè tí kì í bá lọ ṣe pé ọlọ́run tọ́ mi sọ́nà òun náà ni ànábi fi túmọ̀ àyà yìí alhamdulilayi lẹ́ni hadana lè hada. alhamdulilayi lẹ́ni hadana lè hada. وما كنا لنهتدي لولا أن هدانا الله وقل أهل النار يرى مقعدهم من الجنة gbogbo ọmọ anápátá àwọn ní wúrà ayé tiwọn náà tábà ti wà nù náà ọlọ́run ẹ ṣí jàdá fún wọn ibi tó ọba wọ̀ nù àlìjànà so o ti rí lọ́n ṣùgbọ́n látara pé ò ṣe tọ́ lọ́n lọ́wọ́ àdó náà sọ pé lọ́wọ́ àná lọ́wọ́ àdáni fọyàkùnú láwùn hasan ah tó bá kí mo mọ̀ ni tọ́lọ́mù bá tiẹ̀ fèmí náà mọ̀nà ni ah ṣùgbọ́n àbámọ̀ yẹn ò ní bámọ́ ààyè wọn nínú àlìjánná tí àbáwọn náà láyè kó tó di pé iná gbà wọn gbogbo ààyè wọn tó wá sẹ́kùnù àlìjánná yẹn ọlọ́run wà á jogún rẹ̀ fún gbogbo àwa tá a bá wà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni pé tiẹ̀ lè tún mú ti ẹ̀hàn lè yí náà òun ti wọ̀ ná. yẹn náà. تلك الجنة أرثموها أورثتموها من التراب àjogún ààyè tiwọn náà fún yín ẹ papọ̀ mọ́ ti inú àlejò ẹjọ́ máa gba owó yín jọ gbalẹ̀ rẹ láyé jọ gba dúkìá ẹjọ́ yín ọ̀jẹ̀ wọ́n gbà yí ẹ nínú àlejò náà. wọ́n ní ìdí àtìkù ìrẹ̀jẹ̀ ìrẹ̀jẹ̀ ìrẹ̀jẹ̀ ìrẹ̀jẹ̀ ìrẹ̀jẹ̀ بما كنتم تعملون pé àwọn aṣọ gbọdọ báwọn yàn ká dábàá ń lọ báyìí oríṣiríṣi ọkọ náà máa ń tò ẹyìn lójú òun láìkì wọn ọkọ bí èèyàn bá gbọ́ ilé èèyàn máa ti ń jà kíkà ọ̀rọ̀. orí ìtùnú máa ń rí yẹn kò ní ìtumọ̀ ẹlòmíì torí iṣẹ́ ó ń wáṣẹ́ ó fi lẹ̀ ẹ̀mí ń wáyàwó ó fi lẹ̀ ìmí ń wọ́mọ of Islam tó wá tó ó ti wá bímọ òun ó ti wá kọ́lé ọ̀hún ó ti wá rí iṣẹ́ ọ̀hún bọ́ọ̀ bá fi iṣẹ́ ẹlẹ̀ iṣẹ́ òfin ọlẹ̀ àlùjànnà ò ní fi hàn lẹ̀ bí wọn bá ti wọ̀ bẹ̀. wọ́n ní bí ẹ̀ẹ́dì kò ìjà ìrìnà rí fún mi wà bí máa bí tó ń ta máa lọ. iṣẹ́ tá a ṣe ìwà tá a wù ìrìn tá a rìn ìṣe tá a ṣe tá a fi dọmọ àlìjánná kọlọ́n kó ṣe ní ọ̀run fún wa ìwà tá a wu ọ̀rọ̀ tá a sọ ìṣe tá a ṣe tá a fi dọmọ aná ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ àwa àtàwọn òbí wa àtàwọn àfa wa àtàwọn ẹbí wa àti gbogbo wa lápapọ̀ ọlọ́run ṣọ́ wa àlìjánná bẹ̀. fatani kọfí fatani alẹ́sọ́ni fọdúnlátàní fọdúnlátàní. حمدتان الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم لا لا inṣọ́ọ̀lá tààlà tí ìlú wọn fẹ́ máa fi ààyè ìbéèrè ilẹ̀ ṣùgbọ́n a wò pé ẹ jẹ́ kí a máa fi ìṣẹ́jú mẹ́wàá fún aago mẹ́fà kó máa jẹ́ ti béèrè so a gba ìbéèrè níwọ̀nba ẹni tó bá ti ibi kan náwó torí pé béèrè náà ìlàjì ìmọ̀ ni nọ́mbà one two bí mo bá ṣe rántí rẹ̀ náà níṣẹ́ máa sọ inṣàlá ǹjẹ́ ẹni tí a ní èyí ò ní rí àlìjànú bọ́lẹ̀ ń ṣe dá wọn àwọn táwọn máa ń bá àlìjànú daṣẹ́ pọ̀ tí wọ́n máa ń rán àlìjànú láti fi ṣiṣẹ́ bíi sọ́mọlàkejì tí wọ́n ní wọ́n rí àlìjànú wọn ò lè rí àlìjánu yẹn gángan bọ́lọ̀ ṣe dá àlìjánu yóò gbé ṣéèpù míì wá ni sọtì yìí tá a bá ti gbà pé wọ́n ń rí ó ti ta kú ọ̀rọ̀ lọ́nìí kò lè rí gángan bẹ̀ tó lè gbé ṣéèpù míì náà wá o ṣùgbọ́n bọ́lọ̀ ṣe dá gángan kọ́ lórí yẹn sọtì yìí kí yẹn rí wa sọ kọ́lọ̀ ń kó sànù wa ẹni tó fẹ́ gba ìjọmọ ìlú méjì ọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ sọ dilẹ̀ ìlú ètò sọ jùlọ ju bẹ́ẹ̀ sọ̀n lọ torí bẹ́ẹ̀ lómi máa ń lídìí pé wọ́n padà lọ fẹ́ ọmọ akátá ẹ̀ sọ́dí wọ́n so ọmọ akátá tí mo gbà lérò ni ọmọ ìbò kan tí ò lẹ́sìn torí bọ́ bẹ́ẹ̀ fi gẹ́ẹ̀tì stay abẹ́ẹ̀kọ́ ṣé mùsùlùmí lè ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ nínú sẹ̀ríà islam nínú tá a rí òṣìṣẹ́ àwọn sálàf èèyàn lè kílèmù ìlú méjì jọyọ̀ kan gálọ̀ bá bíyàn sí ìlú èèyàn ibi tí èèyàn gbé pẹ́ àwọn àfa àsọyọ ọdún yẹn náà àti mo ti ń sọ̀rọ̀ ó ní iye ọdún bọ́ ọ bá ti lè pé iye ọdún bẹ́ẹ̀ o lè máa ṣe nísìbà ara rẹ̀ síbẹ̀ ẹ̀rí àfa mi wọ́n ni sheikh nika alikofi adimashiki aliraki nika wọ́n sì máa ṣàfihàn tó gba àwọn ọ̀rẹ́ tó gbogbo òlú yẹn ó gbé bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ wọ́n mọ̀ ń bẹ́ẹ̀ ó lè ṣàfihàn rẹ̀ sínú òlú yẹn so o lè sọ pé o ní citizenship ní US o tún ní níbí náà so kò tí ì tako òfin Islam àmọ́ torí pé o fẹ́ gba ìgbélú ọwọ́ ní láti lọ fẹ́ kẹfìrí pààyè pààyè kan yálà ọmọ ìmọ̀lá ìbú o àbí ọ̀fẹ́ tó fún ọ láwọn conditions tó pọ̀ kó o lè fẹ́ òun kódà tó bá dọ̀ kó o kírun gan o lè yìnbọn lọ èwo ló dé sàtífíkèjì àlùjẹ́nà ní stéè yẹn kò lè má bọ́ lè ibi tí yàrá fọlọ́wọ́ ba rẹ̀ sí ní òdìbà tọ́wọ́ bàtí dandan lá kó parọ́ kó kó ọ̀hún láìfẹ́ lórí bọ́ fẹ́ rí nǹkan mú bẹ́ẹ̀ bó o bá sọ̀ra owó tó fẹ́ rí yẹn ló ń wò ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la rẹ fẹ́ parẹ́ nìyẹn àtàlùkìyàmọ̀ rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nọ́mbìlì yẹn lè citizenship yẹn ni bua citizenship kò tí ì sí nǹkan tó tó burú mbẹ torí pa nínú àwọn àfáà tó ṣáájú tí wọn máa ṣàfihàn wọn sí ìlú bíi méjì bíi mẹ́ta látara pé wọn pẹ́ nínú ìgbà yìí wọn pẹ́ nínú ìgbà yìí wọn pẹ́ nínú ìgbà yìí so wàá dàgbà wàhálà. then ìbéèrè lórí pé tá a bá ń kírun tá a bá forí kalẹ̀ ṣé a pa ẹsẹ̀ pọ̀ ni àbí a la ẹsẹ̀ ọ̀rọ̀ méjèèjì náà làwọn àfáà sọ àwọn aṣọ́gun bá aṣọ rahimahulá àtàwọn míì náà wọn fún hijaz àwọn ní èyí ó la ẹsẹ̀ wọn téèyàn ó ẹnu ẹsẹ̀ báyìí tí ó dojú kọ sí kíbla èyí forí kalẹ̀ kọ́ wa gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ lẹ́yìn báyìí ẹlòmí máa ń ṣe bẹ́ẹ̀ àbíkálẹ̀ mi ò ṣẹ́sẹ̀ mú sókè lẹ́yìn nígbà tí bàbá sí kílẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ yẹn lẹ́yìn rẹ̀ lá àwọn afá kan ní kó dúró kó mọ̀ papọ̀ báyìí kó dúró báyìí kí àwọn ẹni yẹn kó ṣe báyìí kó dojú kọ kíbla afọ àṣekọ̀lá ibrahim rahmanullah nínú tíra àwọn sífàtò sọ̀láàtì nàbí àwọn oníkà pápọ̀ òun ló dáa wọ́n sì mẹ́rin wá tó ti yé báyìí èyí tí máa ń fẹ́ ẹ̀mí èèyàn balẹ̀ ní tó bá ti lẹ́rìí báyìí kéèyàn pa á pọ̀ tó ti yé bó tilẹ̀ jẹ́ pé a ò dá ọ̀rọ̀ àwọn àfa àkọ́kọ́ yẹn náà àdánù ṣùgbọ́n èyí tá a rí ẹ̀rí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni èyí tá a sọ yẹn káàdà wọ́n lọ́wọ́ àlọ́ bákan náà oníbèrè kan náà béèrè béèrè pé fatia àti yàrá ń kírun èèyàn ti ké fatia èèyàn tó fi fatia tó lé lẹ́ẹ̀kejì sẹ́nu rẹ̀ bàjẹ́ ìrun rẹ̀ bàjẹ́ jọ ti yé ṣùgbọ́n tó ń ṣe yẹn ó ó takò bá nàbí sallallahu alaihi wasallam kò ṣe ní akíọ̀ torí pé fatia kan náà ni wọ́n ní ká ké lórí ìrun jọ ti yé bí àbá ti ké fatia kódà bí ìrun ọ̀rẹ́ ti fi súrà lé ìrun ìyẹn ti lálàáfíà jọ ti yé ìrun ti lálàáfíà so kótó wá kí fati àlọ́nà méjì ìpín rẹ̀ lálàáfíà àmọ́ ó tayọ àlà tó bá máa máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rùn rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tí ọba mọ̀ ẹ̀rùn rẹ̀ lálàáfíà ṣùgbọ́n àwọn lọ́dọ̀ tó wọn kò sí zúrà kan tó tó fati à wọn bá ti ké wá àti fi fati à lè kò ní ìrò torí pé sọlú kàmàrà ẹ̀tùmù ni ó sọlì so hada wà wàlá àlà bákan náà oníbèrè tí bá ti mẹ́tò béèrè mọ́ ìbéèrè láàrin ìjì dáhùn béèrè tọ̀ ara àáfàá béèrè wípé ǹjẹ́ nínú àlìjánná nígbà tá a ti mọ̀ pé ọlọ́run ànábì Adam ó jáde àti ìyàwó Hawa nítorí wípé wọ́n jẹ èso tábà wá padà wọ àlìjẹ́nà kọ́lọ́n kó sọgbà lọ́mọ àlìjẹ́nà èso yẹn sí àjẹ èso yẹn náà àbí tábà tún jẹ́ àjáde ṣe ẹ̀rọ àlìjẹ́nà táwa ti wọ̀ ọlọ́ni wàhálà kún fi ha máa tẹ́sítẹ̀hí ilẹ̀ ànfọ́sọ ọlọ́ni gbogbo ntẹ́mi rẹ bá ti ń fẹ́ kọ́dà tó bá rò pé ọlọ́run èso tá a dá máa jẹ ń jọ mọ̀ fẹ́ jẹ ó báyìí kò sí tó bèrè ọlọ́run fún ọ ẹnìkan ní kúlí ńkọ́ àti gàrí tó bá ti jẹ́ pé tó wù ọ náà nù <laughs> torí pé máa tọ́lọ̀ ń sọ yẹn lè mọ̀ máa tẹ̀sítẹ̀ ìhì àǹfùsù gbogbo tẹ̀mí bá ti ń fẹ́ gbogbo ẹ̀ ó rí ṣùgbọ́n kò ní dàbí ti ilẹ̀ ìdáyé o kò lè jọ taikúlì táyé kò lè jọ o ṣùgbọ́n yóò jọ lẹ́nu ṣùgbọ́n òríjìnà rẹ̀ gángan ọ̀nbẹ̀nu àlùjẹ̀nà ọlọ́run kò sọ ọlọ́run àlùjẹ̀nà ọlọ́run àtúbọ̀ ọlọ́run táwọn tó béèrè káàkiri dáhùn ní o rẹ̀ nàám tó lẹ́yìn o láàfin kẹrin tó lóníyàwó láàfin ìbéèrè tí àáfàá béèrè náà níbo ilé ayé wà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí abá ti ayé bá ti parí tọ́mọ àlìjẹ́nà bá ti wà àlìjẹ́nà ọlọ́run sọ náà Al-Qur'an Al-Karim ọlọ́run ní yawma tubaddalu al-ardu ghayru al ọlọ́run ilẹ̀ ilé yìí ló yàtọ̀ lọ́ọ̀kúrò ń bẹ̀ mí ilẹ̀ mí ni wà ọmọ àlìjẹ́nà sámà nínú ló wà kí ṣe lè má torí wípé ìdá sàmà òun fọtọrọt àkà bí ìwé báyìí gbogbo sámẹ́lì àkà kúrò bẹ́ẹ̀. ìtẹ́sì lè fi mọ̀ wípé àwọn onímọ̀ sáyẹ́nsì àwọn náà jókòó wọn ronú ronú ronú pé tí scientifically ó ṣe proof ayé ó parẹ́ wọ́n fà á lára ṣe àbáwọn ọmọ gbogbo ẹ̀ náà nature náà ni wọ́n àwọn náà wò pé tó bá tásìkò kan ayé yẹn oòrùn tó bá súnmọ́ ọ̀rùn díẹ̀ an inch tí ayé bá súnmọ́ ọ̀rùn ilẹ̀ ayé máa jóná torí pé bóòlù ṣe dúró táyé náà dúró báyìí wọ́n ń gbẹ̀gbẹ́ nìkan ní jàzìlíyà wọ́n fara wọn ni wọ́n fara wọn ni kò gbúdọ̀ súnmọ́ jù kò gbúdọ̀ sún sẹ́yìn jù bọ́ bá sún sẹ́yìn jù gbogbo ilé ayé freeze gbogbo odi bọ́ bá súnmọ́ jù yóò jọ̀nà jọ̀nà kí ló wá ná ọlọ́run tó bá fẹ́ parẹ́ kọ́kà sí síbẹ̀ <laughs> kò sí wàhálà kankan fọlọ́ ìyẹn kọ́lọ́ tó pa bó ṣe tó yìí kọ́ tó pa lọ́dọ̀ rẹ̀ kọ́ tó ah, iná máa mú ìdára ayọ̀mọ̀ ẹ̀kọ́ wẹ́ẹ́ lo ní lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ tí wọ́n bá lágbára lọ́lọ́run gbogbo jíjẹ́lẹ̀ yìí ló ti kúrò ó ti bá ayé lọ ilẹ̀ míì sánmà míì àwọn ọlọ́run ó dà fún aná àlùjànnà ọlọ́run kò sí wàhálà máa àlùjànnà tọ ìbéèrè eléyìí tó kàn yín ẹni tó ṣàbòsí tó wá ṣàbòsí fẹ́nìkan tó wá rí wípé ẹni ò foríjì òun àkọ́kọ́ gbogbo ẹni tó bá ṣàbòsí fún yàn àwọn àbòsí téèyàn máa ṣe ó pín sọ́nà méjì àbọ̀nà mẹ́ta àwọn àbòsí kan ń bẹ ó ṣe dá padà lọ dá padà fẹ́niyẹn bóyá ẹjọ́ fa wàhálà kan lórí ọ̀rọ̀ lẹ̀ ó sì mà pé wọ́kọ́ ló ní lẹ́hún ṣùgbọ́n ọlẹ́nu jùlọ ọgbà lọ́wẹ̀ tó bá ti gbọ́ wá sí i padà pẹ́ ní ẹgbẹ́ ilẹ̀ ẹjọ́ ìwọ ló ní ọ̀yàwó àgbà kárẹ̀ bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀ tó wá sàwáhù láì dọ̀la ọlọ́run lè forí jẹun. ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tó ṣe wípé in tó ṣe sẹ́ni yẹn kò ṣeé lọ bá pé mo ṣe nǹkan báyìí ọkà lọ fi nǹkan síbi tí ó ti rí i lápòjúwe nísìn ẹnìkan bá gbé sẹ́ẹ̀tì ẹ̀ka ló mú sẹ́ẹ̀tì yìí o kìíní kankan láti bẹ̀rẹ̀ rẹ̀ bọ́ọ̀n nísà ń wá bọ́ wá sí ẹ̀mí rẹ̀ tájọ gbádùn sọ wà pé ẹni tó ní òun mẹ́ni yẹ ṣùgbọ́n òun lè lọ bá pé òun lòún jí nǹkan ẹ̀gbẹ́ bẹ̀tì òun fẹ́ fi ẹ̀sọ́ pé wọ́n rí i yàgbá wo sọ̀kòtò àrísẹ́ẹ̀tì kan yóò ta ló gba sẹ́ẹ̀tì onítọ̀ ọlọ́run kadà kò ní ma ẹ̀mí yẹn ó ti dà pa ìyẹn àwọn ìjọba Saudi máa ń ṣe táwọn èèyàn bá kówó jẹ tẹ́ ẹ bá ti kúrò sẹ́yìn pé àwọn èèyàn kówó jẹ o kò sí lè kówó jẹ ṣùgbọ́n gbà mí ó kàn lè jókòó bá ah, ń jọ kan owó kan wà tó yẹ kó ó lè jẹ́ pé two dollars ó ti wọnú owó irú yẹn wọ́n ti wá ọ̀pọ̀ àkáǹtì kan. ọ lọ fi ọka ẹ̀ lọ́kọ̀ ọkà sẹ́ndẹ̀ sínú àkáǹtì ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ìlú ìbẹ tó ṣe wípé sọ ọba ìyàwó ìyàwó ṣe sìnà ọkọ ọmọ ti wá dẹni gbogbo ọba ti wá rántí ṣé ọ̀lọ́ ọba pé lágbájá ní nineteen eighty four tó eyín ọ̀ràn bẹ́ẹ̀ o ọwọ́ àmọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ ọwọ́ abẹ́rẹ́ sí ni máa ṣe dáadáa kò sí lọ sọ ìdí yẹn tó fi jẹ́ pé tó bá dọ́gba yàrá kìámà àwọn dáadáa tó wá ṣe ohun tó bẹ̀rẹ̀ sí ní ṣe tó bá ti rántí tó ń sunkún tó ń banújẹ́ lórí ẹ̀ tó wá bá dọ́gba yàrá kìámà ìgbà ń sọ yóò ṣẹlẹ̀ jọ́nà o ọlọ́run torí pé nìyẹn ó mà níjọ́ kò lè mà láyé ṣùgbọ́n yóò rí bá ìyàwó mi ni ọlọ́wọ́ ni ọ̀ wá fún ọba máa wọlé ọlọ́wọ́ ni mo forí jì mo ti mo ti ọlọ́wọ́ wa kódà àdìsí kan bẹ àdìsí wọn lálàáfíà àdìsí wọn lálàáfíà o ṣùgbọ́n àfọ àmọ́ ń lò wípé ọlọ́run wà á fẹ́ parí ìjà tọ́lọ́ bá ní mo ẹni ọmọ ìgbà ah, ọlọ́run mi ìgbà ó ọlọ́run nìtọ̀ ọ̀ya ẹ̀wọ̀ kẹ́ bí o wà á mẹ́rin ìgbà tí wọ́n ká wọ́n bá wo lẹ̀kùn àlìjẹ́nà tó di sílẹ̀ bá eré kò jẹ́ ní bèrè ah! ibi jọ́jọ́ ìjà wọn parí sí nìyẹn bẹ́ẹ̀ bá lọ wo tafsiri suratul anfal wọ́n mú àdìsí ń wá ṣùgbọ́n àwọn afọ aládìsí wọ́n wọ́n sọ̀rọ̀ lórí àdìsí yẹn so látara àdé eléyìí òní wípé ọlọ́run ó yanjú yẹn ṣùgbọ́n ta ló wá èyí tọ́lọ́run èyí tó bá ti fara yí tó sì ṣe é dá padà dá padà àwọn èyí tí ò ṣe é dá padà wa máa bẹ lọ́hùn máa tọrọ àforíjì wá tún máa ṣe dáadáa kó pọ̀ innal hasanat yudhibna sayyiat torí pé tí dáadé èèyàn bá pọ̀ ọlọ́run a máa fojú fo àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ọlọ́run gbé látara àwọn tó ṣe yìí àfojú fo àwọn nǹkan báyìí fún ọ kọ́lọ́nkọ́ wọlé àtòbí rẹ̀ kó fún wa ní làáfíà irú oṣù yìí èèyàn ó ṣe dáadáa débi pé àwọn yóò fẹ́ máa sọ pé ah, ah, ah kí èsì ọ̀wá sí nǹkan mi bẹ́ẹ̀ kò sí oṣù tánàbì máa ń tọrẹ tó ní oṣù ànábì ọlọ́ọ̀rẹ́ ànábì ṣùgbọ́n ní Ramadan ànábì máa ń tọrẹ ìtọrẹ tó bù áyà ní oṣù Ramadan sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan ẹja mójútó ọ̀pọ̀lọpọ̀ wa láti níbi tá a ti fara pa ọ̀pọ̀lọpọ̀ ló ti níbi tó ti fẹsẹ̀ kọ́ ká tọrọ àforíjì ká jẹ́ kí dáadáa ó pọ̀ kó lè pa àwọn ibi tá a kù sí kó lè parí wájú ọlọ́run kọ́lọ́ mọ́sẹ̀ ṣàánú wa o kó forí jìn wá níparí ẹni tó fẹ́ fẹ́ bìn torí obìnrin kan tó wù ú àkọ́kọ́ náà má ṣe mistake pé torí pé o ti rí obìnrin ní wàásù o ti rẹ́ ni ọlọ́run ìmí ń bẹ tó ṣe wípé ọ̀rẹ́ rẹ̀ kan lọ́kàn wọ̀ wá ó lọ́yà nígbà yìí ó sì lò dáàbò ó sì ṣe mọ́rin mọ́rin lára ẹ̀ ònà ah, irú àwọn sísá kan bẹ̀rù ọlọ́gbà yìí irú ọmọ pé tó bá ti dé lórí ti yọkùn bẹ̀. fífẹ́yàwó nínú Islam ìpìlẹ̀ ìgbésí ayé yẹn kì í ṣe téèyàn máa ń fi eré kọ́lé yẹn fèrè bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí eré eré ni wọ́n ti sọ fífẹ́bìnrin di eré gbogbo ń tọ́ bá sì jẹ́ eré Ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo ń tọ́ba ti lójúpò tó létò tó nílànà tó lófin tó ní májẹ̀mú kí yóò tẹ̀lé àwọn májẹ̀mú yẹn kì í ṣeré nìyẹn ẹni bá tó obìnrin ní ní fẹ́yàwó ẹni tọrọ rẹ ò bá tí ì kan obìnrin kọ gbajúmọ̀ nǹkan tí ń ṣe ìdí islam sọ nìyẹn yà máa ṣọrọ shabab anábìrin mo pẹ̀yìn ọ̀dọ́ wọn ni sàtọ́ amínkùnmùlì bá ata fẹ́yẹ̀ tẹ̀sẹ̀wọ̀tì anábìrin tó bá ti tóbìnrin ní tó ti gbé bùkátà gbọ́ oníkọ́ fẹ́yàwó tó o bá ti lágbára rẹ̀ àwẹ̀ máa gbà àwẹ̀ kó o kájú ẹ̀ kó o bẹ̀ ṣùgbọ́n dẹ́gbẹ́ bá ti ronú wípé ah bọ́ fún mi lóbi lẹ́nu mo ní yàrá tí màá fi sí mo ní oúnjẹ tí ń fún ó lè máa fẹjú o a lè má máa lọ sọpráìtì lọ́sọ̀ọ̀sẹ̀ o a lè má máa ẹ̀hẹ́ ṣùgbọ́n àṣà jẹun pẹ̀lú ògbọ́n mi ìtúrẹ́ lọ́ máa gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá tí yóò bá ti máa kì í ṣe kó dìgbà ọkọ lé ọ̀rá mọ́tò ọlọ́wọ́ sì lè ṣe fáwọn fẹ́ lòmíì kó tó ní iná kò sí tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá lóòdìbò kọ́lẹ̀ ọwọ́ mọ́tò o ti ń lọ gbogbo àwọn ọmọ àbúrò rẹ wọ́n ní pẹ̀lú òǹkú òǹkú òǹkú òǹkú o sì ń kú òǹkú náà <laughs> rò ọlọ́run ó ṣòro gbogbo nǹkan yẹn náà fọ lọ fẹ́yàwó ìwọ̀n bẹ́ẹ̀ tó ní tó lè fi gbọ́ bùkátà àti wọlé òun ọlọ́run gbà yẹ ọwọ́ àárín ìlànà tí Islam ní kárìn lọ bá òbí ọmọ obìnrin ìgbàláyé ń bẹ fún Islam. bóyá orí ló kọjá ó tún wò ó lọ gbọ̀nà níbẹ̀ ọ̀rọ̀ àlọ́ dúró ní sẹ́ńtà ọ̀hún yẹn ọ̀sán ń wò gbà èyí tó bá yẹ bá níyàn pé òfẹ́fẹ́ tí ìsà níyàn àǹdátọ́ mi nígbà ọkàn dátọ́ mi ọ̀sán àrùn òun wo ẹ̀ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n bá bọ́ bá ti wọ́pọ̀ ẹ̀jọ́ níbo làdúgbò ọ̀wẹ́ ni tó mọ̀ tó mọ̀ délé òun kò ní ìgbà pọ̀ fẹ́fẹ́ níbi àṣìṣe lọ́pọ̀lọpọ̀ ẹni tó mọ̀ pọ̀ bẹ́ẹ̀ fẹ́ bó bá pè ní rẹ̀ àrìnwọ́ ní rìn tẹ́lẹ̀ yóò máa straighten it ṣùgbọ́n ẹni tó o ti ń wò tó ń gbọ́ ọ̀ma o ti mọ àwọn èèyàn kan wọ́n máa bẹ̀rẹ̀ gbà ah, kí ló ń wádìí kí ló fẹ́ wádìí nǹkan yẹn ọmọ tó ń wá ìyẹn lè gbà onídàámu tó pọ̀ gàgbé àṣẹ ah, mọ ẹni kọ́dọ̀ lè máa fọ̀rọ̀ wáwọn èèyàn lẹ́nu ní pẹ́ rà ah, èèyàn dáadáa ni ọmọ gidi ni kíní kankan gbà àwọn ọmọ ẹrú ni rà orí bẹ́ẹ̀ kíní kan àwọn òwúrọ̀ àwọn òbí ẹ̀ ọmọ òbí ẹni ọmọ bàbá pàrágà èyí ò rò pé ọlọ́mọdé ló sí léyà gbogbo nǹkan ẹ ló ti máa kíyèsí kó o tó attempt àti propose ìjẹpọ̀ wa dáa ní ọ̀nà kan wọ́n ti mújọ nìka ẹ̀wà náà ẹ̀ ṣe mọ́ o ó ti mọ àwọn nǹkan yẹn dáadáa ọ̀ wá gbé nǹkan yẹn tó o bá lè lọ bá àwọn òbí ẹ̀ directly bẹ́ẹ̀ láwọn ẹ̀gbọ́n kan àbọ̀ láwọn kan tó súnmọ́ àbí mo fẹ́ fẹ́ ọmọ yìí tó lè fẹ́ mi àwọn kan yẹ àwọn yẹn lè bọ̀ sí sẹ́wọ̀n àwọn ẹ̀mí wà líkì ẹ̀ mọ́ wọ́n ti bọ̀ parí iṣẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ìwọ ni wàá yọjú ẹ̀yin ọ̀bí ẹ̀ sì lọ́wọ́ mọ nǹkan kan dájú tó o bá ti jẹ́ oníranù ẹ̀rù olè bàrà láti yọjú sóbi ọmọbìnrin àfi tó o bá jẹ́ oníranù lókun kò sí sálábàdàn àtẹ̀kọ́ wọn fún ọ parí kò jù báyìí náà pé wọ́n wà á nà ọ́ sọ ọjà lèmi ó rà kó sọmọ Buhari ẹjọ́ o láti bo àjílé wa ni o ṣé kò sí níta bá wà ní o ẹ̀yin Ọlọ́run sì fàṣẹ rẹ̀ sí lọ́wọ́ bẹ́ẹ̀ bá yọ̀ǹda alhamdulilah bẹ́ẹ̀ bá sì yọ̀ǹda tẹ́gbẹ́ bí mi yóò dìgbà àwọn wo ló bì wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn ń pè wọ́n wá mo kàn ní kí n kókó yọjú ni pé àwọn òbí ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá ti fi tọ́lọ́run ṣáájú kí máa ń rọrùn ṣùgbọ́n mo obìnrin mi aláìlẹ́kọ̀ọ́ yìí máa yẹ bísídájú mi o ká sì máa ká máa kíìpù náà ká máa kíìpù ara wa ká máa cut nígbà bá cut cut cut ẹ pieces cut yẹ kí ṣe cut o so dọ́jọ́ ara fi ń wéra ni o so tẹ́ bá ti pieces ọ̀parí so látara àdé eléyìí ẹ jẹ́ ká gbìyànjú káàrin bí islam ṣe wọ islam ò fààyè boyfriend girlfriend ibi tí sìnà ti ń bẹ̀rẹ̀ nìyẹn obìnrin tó ti gbé wọlé ó ti lo tiẹ̀ ta ó ti tán níjọba sọ pé wọ́n mú déètì nígbà ah, ọkàn mi ah, tó ń dá méjì méjì ọkàn tó ń dá lẹ́yìn àti ó ti lo tiẹ̀ ó ti sùn gan òun ò rò pé òun ó sè é ó ti ní english english english ọmọ kí òdodo tó ọba ti ní english àwọn oníṣẹ́yàwó èyí ò bá tún ṣe ó tún bẹ́ẹ̀ fún ẹ ó tún lọ́ọ́ bá ó tún bẹ́ẹ̀ fún ẹ ó tún bá last chance ló ní báyìí tó ọba ti pa ẹlòmíì ọ̀gbọ́n lẹ́yìn ìgbà tó ti gbé tiẹ̀ obìnrin tí ọ̀lẹ́sìn mọ́ sẹ̀sìn o bí islam ṣe sọ ni ká máa rìn ní ibẹ̀ ni orí wà ṣùgbọ́n ọkàn parí ilé níta tí wọn náà bá ti mọ wàhálà tó ń ṣe òun ó lè lóbìnrin lòkulò máwọn òbí ẹ̀ wọ́n ní o padà wá wọ́n ní o máwọn òbí ẹ̀ wá ìwọ náà mọ wàhálà tó ṣe kó o nílò bí lòkulò kọ́lá wọn láti wúlò kó sàmì kọ̀ọ̀kan ọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.